عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم وبعد الله gẹ́gẹ́ bí àjọṣe ti yàrá wa ṣe ní mm, ọjọ́ mẹ́ta díẹ̀ àwọn àtúntàlà yìí lórí àwọn awuyewuye ìṣẹ̀lẹ̀ ọ̀gá yìí. wọ́n ní ìṣẹ́lá muhammadu sallallahu alayhi wa sallam ó ti sọ fún àwọn ilé ìjọ tí ẹ bá ti àgbà kó àmì ìlérí wọn láàmì ẹ bá ti àgbà kan àwọn ìlérí tó máa ń mọ ààrẹ ìjọba kílẹ̀ tó ń bá náà alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sọ́jà ó sọ̀rọ̀ káfíńtì wa. أنشر الحبر محمد صلى الله عليه وسلم إن صار جميع حال صدوري كل الدكتور قال كل الدكتور حديث النبي صلى الله عليه وسلم عن حبيب الباب أجاب قولنا عن علي بن حاتم حب حديث بدر olórin olùmọ̀ ìyá ọ̀rọ̀ tó lọ lọ. olórin bí ìlú àti àbí ìlànà àlùkà lánà àlùkà àti tọ́ra sí àpọ̀. àti màá fi lẹ́sẹ̀ ní kákẹ́tẹ́ lórí ìtẹ̀lé aláṣẹ tó bẹ̀rù ọlọ́run. kìí fi àfikàtòlẹ̀ rẹ̀ ẹ̀wọ̀n àtẹ́mẹ́lẹ́ ẹ̀mí ni ó àbíyìn lọ́wọ́ rẹ̀ lẹ́yìn aláṣẹ tí ó lẹ́yìn tó bẹ̀rọ̀ náà aláṣẹ tí ó bẹ̀rọ̀ náà gan-an láṣẹ tí ó lọ́wọ́ àtẹ́kọ̀ọ́ ọ̀nà ìgbọ̀nà ọ̀nà ìgbọ̀nà ìgbọ̀nà bá tàbá àwọn kìí káàkiri. ولكن من فعل وفعل وذكر الشر كل من تفعل لورثه aláṣẹ ti ti báyìí ti ti báyìí ti ti báyìí ni wọ́n ń ta gbogbo tí ó sọ pàjákàrà ṣọ́ọ̀ gbogbo tí bí awo pátá tí mo máa ń ṣe fún ọmọ ẹ̀kọ́ máa nìyà àwọn ló dá lówó pàṣẹ Muhammad jọlá àwọn àwọn alábẹ́sáwá àpàdé yìí kò bẹ̀rù ọlọ́run ní tí wọ́n ń pèrè ní wọ́n ń ká lọ́wọ́ pàṣẹ Muhammad sọ̀rọ̀ bá wà ní wàsálà níbi bá sọ pé ó ní ìkáwọn owó àwọn ẹ̀sẹ̀ kan náà wà tó fẹ̀. Bí ọlọ́wọ́ ilé kọ́ńtrákì tí yóò wúlò bá wọn táwọn olùyẹ bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ kan náà wọ́n kan fún wọn fún àkókò rẹ̀. Mo bá ní mọ́tò kan tí wọ́n fẹ́ lóru táwọn fẹ́ lóru bẹ́ẹ̀ kí ẹni máa parí ju bẹ́ẹ̀ lọ ẹ̀sẹ̀ kan náà wọ́n àkókò rẹ̀. Tó bá jẹ́ pé wọ́n bá àtàdéhùn pé ẹnu yìí tí wọ́n ń kán lé wa pàlà ọ̀pọ̀ bá àkùkẹ̀ gan-an máa ń bẹ́ẹ̀ ọdún kan ọdún méjì ọdún mẹ́ta ẹ̀rù ní àlùfẹ́ náà rẹ̀ ná. kábàárà àwọn tí wọ́n gbọ́dọ̀ fáwọn afọwọ́ sí wa kù kí ó ti mú mọ́lò wọn ò ní mú olùkọ́rọ̀. èyí wá máa mú olùkọ́rọ̀ náà mo bá dáwọn náà mo ó mú náà bí one thousand two thousand yìí. ẹ̀kí tẹ̀sán méjì àmà wàdà tàwọn ó sàlàyé gbogbo ní pé àníwọ́n ti báyìí àwọn báyìí mo wá ń sọ báyìí àwọn tábà ń fáwọn aṣíwájú wa tí wọ́n ń tẹ̀lé àló jẹ́ tí wọ́n ní kán fi fún wa láti gbogbo wíìlì àná kó pamọ́ tẹ́bí wọ́n pa wá tọ́lọ́ bá ní ká pàdé irú àwọn aláṣẹ́bá yìí wọ ìṣẹ́lá Muhammad sallallahu alaihi wa sallam ìtàbẹ́bí ìrọ̀ ọ̀tẹ̀ àbọ̀ wàlẹ́ àmì sọ́nà àti mọ̀lẹ́sàkọ̀ èyí ṣe tó fẹ́ lọ́rọ̀ ẹ̀mí ìrọ̀ rẹ̀ bí i ìtàkùwájú tó fẹ́ lọ́rọ̀ lọ́tọ̀ alá àtàkì àbílẹ̀ nàná kí ni ká fi àkọọ́lẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àyè òkèlè ẹ̀mọ́ ká fi sọ ìtàkùn lọ́wọ́ ẹ̀dọ́ ọlọ́ọ̀dá ni ó wọ́n mẹ́rù wà dé ìrọ̀ ìtàkùn lọ́wọ́ ẹ̀mọ́ àti ẹ má kọ́ ọ̀sán lẹ́nu ẹ má bínú sí wọn ẹ má fẹ̀rù hàn sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ tí a ti sọ̀rọ̀ lọ́wọ́ àìwọ̀ sẹ́lẹ̀ tó ń sọ̀rọ̀. eléyìí wá ilẹ̀ ìpínlẹ̀ àníṣe aláwọ̀ tá a pàdé yìí ìran ọ̀rọ̀ ni wọ́n ti ti tẹ̀lé. náà ìkọ́tà yẹn ti máa ń sọ kì í ti bá nẹ́bí yìí máa ń fọ́ra wọn lè fi àtó láti fi máa ń fọ́ra alábòsí lé báyìí. bẹ́ẹ̀ kọ́ torí ìdílé àti náà lórí ìdílé ọ̀ kò ní àfẹ́tì àwọn èmi àti ló àfẹ́tì lónìí àwọn ọmọ wa tí wọ́n wà léwe tí wọ́n parí ìpele àkọ́kọ́ lójú òpó kọ́mẹ́lẹ́sà èyí ẹgbẹ́ ti tẹ ọ̀sẹ̀ méjì kìíní láti jọ ìlú wa kí covid tó dé nínú wa tó pé covid wọlé nínú àwọn tí gọ́ọ̀mẹ̀tì kọ́kọ́ sí ìjà náà wà wọn ìlú àwọn tó ti kọ́ ní ìjà wọ́n ti wá sí sí òní báyìí wọ́n tún káńtẹ̀ pé ọ̀dà ẹgbẹ́ báyìí bẹ́ẹ̀ bá lùmọ́ bá lọ́wọ́ kò sí tó fà kìí ṣe nátaná bí ìṣe ìgbésẹ̀ táwọn náà bẹ́ẹ̀ ti ń gbé àwọn olùfà ọ̀ lórí ẹgbẹ́ ibi tí kìíní yìí ìbẹ̀rẹ̀ làálàmà ibi tí ó lánà sí kọ́nà tó tó ṣe fáwọn àwọn pàràkúlé tẹ́wàá tí òkú eléyìí eléyìí eléyìí alẹ́ àdájọ́ ní o ọ̀pọ̀lọpọ̀ ọmọ láti bí kò ló ti kọ́kọ́rọ̀ rẹ̀ lọ ọmọ àfẹ́fẹ́ kan ń kọ ẹni ó wá fẹ́ tẹ́lẹ̀ á ọmọ yìí tí ò sí á gbogbo ọdún wá sí ní ọ̀rẹ́ fẹ́ ìgbé ní pọ́tà èmi náà pọ̀ tóró nì ọ̀gẹ́gẹ́ mo ní kòrò ní èmi náà pọ̀ èwo lápè yìí kòró adẹ̀gbẹ́ tí o bá ti yà sí wa pé àfọwọ́mọ wa ti wò ilé ìtọ́ sí láti àkókò tí wọ́n ti lọ já sọ́fà ìlànà kí ló wọlé kí ló kan sọ́fà ìlànà ìlànà pẹ̀. Gbogbo àwọn sọ́ọ̀bù kí mẹ́rin pàdé onájá jẹ́mtẹ́kì bàbá yìí yọ bí àìlá mẹ́rin kí ó já mọ́ sọ yìí ẹgbẹ́ sọ bá mẹ́rin ó ń lé sí sáà sọ yìí kó mèkì gbóná àmọ́ ìdákẹ́ rẹ̀ náà dáta dákẹ́ láti jó ìta àwọn sọ tó ẹgbà jẹ́ ti sọ láti jó ìta àti ẹ̀sọ́ tàbí ẹ̀sọ́ baraba a ń lè fi níbi ìlú wà láwà díẹ̀ díẹ̀ ó dà èyí táwọn máa ń sọ yìí tẹ́ ẹ̀sọ́ tẹ́ láti sọ yìí èmẹ́ ìlú sọ náà sọ yìí kánibà jẹ́ à ń gbọ́ ohun táàsọ ní ti ìgbòrólé àwọn kan bẹ́tẹ̀ àwọn kan bẹ́tẹ̀ tẹ́lẹ̀ ẹmọ́ àwọn kan bẹ́tẹ̀ iṣẹ́ púpọ̀ ń tẹnu làwọn ní jáde lóòrùn àwọn adẹ́rẹ́ bí ọkọ̀ tó lè yìí wọ́n àwọn náà ní sọ́tún tẹ́lẹ̀ sí ẹ̀kọ́ ọkọ̀ tó lè yìí o tí yá jáde tí o ti di pé ẹnìkan sábẹ́ nìkan o ó yá ẹ̀yà báyìí kí ló kàn táwọn sọ́ọ̀dù lẹ̀ ń já kí ló kàn kẹ́kẹ́. ẹ̀sùn ni. ìlérí àfọ́bù lé pé ó rà ní kí lọ́wọ́ bá fọ́ báyìí wọ́n tọ̀ sí ilé ọ̀ òun fẹ́ ó tún sí ìmọ̀ náà tó wọ́n lọ sí ọ̀dọ̀ àtọ́nàmọ́. láàbà. wọ́n ti kí lọ́wọ́ àtọ́nàmọ́